ń ṣe ní gbangba ní dáadáa ọ̀tọ̀ ni tí ń ṣe ní kọ̀rọ̀ láburú wọ́n máa ṣọ́ra fún un látara bẹ́ẹ̀ wọ́n máa ń gbìyànjú kí gbangba wọn ó kéré dáko ọ̀dọ́gba pẹ̀lú kọ̀kọ̀ kí kọ̀kọ̀ wọn kọ́ pẹ̀lú gbangba wọn but èyí tí wọ́n máa ń ṣe tó yẹ kí èèyàn ṣe jù ó ní kí kọ̀kọ̀ kọ́ dáa ju gbangba lọ òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní la'alamanna aqwama min ummati ya'tuna yawm al-qiyamah bi hasanat amsal al-jibal al-tihama bayda dájúdájú àwọn kan wà nínú àlùmọ̀ mi wọ́n wà ní gbangba ọjọ́ gbèǹdé àlìkìyàmà pẹ̀lú iṣẹ́ tọ́pọ̀ tí ó wúwo bí òkè tìhámà tí ó nigi nigi níṣẹ́ rẹ̀ ní funfun ṣùgbọ́n fàjà aláhàlọ́hù habá mansoura ṣùgbọ́n ọlọ́run ọba dàlú wọn láyà yọ fún ká kò ní gbà lọ́wọ́ wọn kí ló dé amma innahu ikhwanukum òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àzára ni àwọn ọmọ ẹ̀yà yín ni wọ́n wa min jildatikum ẹ̀rọ ara yín náà ni gbogbo wọn ويأخذون من الليل كما تأخذون àwọn náà fòrú sùn wọ́n ń ṣe pẹ́pẹ́ ń fúrú fọ́lọ́run ọba lóru bẹ́ẹ̀ ń ṣe ń ṣe pẹ́pẹ́ ń fúrú ṣùgbọ́n kí ló fa eléyìí tí a fi dasẹ́ tí wọ́n fi dasẹ́ wọn ọlọ́run fi dasẹ́ wọn lù wọ́n láyà níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà walakinnahum qawmun wọ́n jẹ́ àwọn èèyàn tó jẹ́ pé idha khalau bi maharimillah tí wọ́n bá dá wà pẹ̀lú ìwọ ọlọ́run ọba intahakuha wọ́n tàlù ní gbangba ó ń ṣe hólíhólí ṣùgbọ́n ní kọ̀rọ̀ gbogbo sì ní ayé ìyẹn sí kódà ó lè bọ́ ọmọ rẹ̀ sùn ní gbangba ó ń tò fínífíní ṣùgbọ́n ní kọ̀rọ̀ kò sí tí ò lè jà lólè ní gbangba ọ̀rọ̀ tawhid ní sọ kọ́mẹ́tì gbọ́ sí kọ̀rọ̀ tán kò sí ṣìrìkì yá àti tí ò ní ṣe kò sí múlẹ̀ tí ò sínú ẹ̀ gbogbo iṣẹ́ eléyìí wíì ni ọlọ́run nígbà kankan bẹ̀ tó ń túmọ̀ sí pé kíkọ̀rọ̀ wa àti gbangba wa kó dọ́gba ó pàtàkì fún mùsùlùmí ṣùgbọ́n kíkọ̀rọ̀ kó dáa ju gbangba lọ kò ló dáa jù èyí ni wípé àwọn tá à ń tiẹ̀ rí ní gbangba tí ń ṣe kọ́rọ́ rẹ̀ ó lágbára jù bẹ́ẹ̀ lọ bó ṣe kórìí tó ń túmọ̀ sí pé kí ni àṣepamọ́ dáadáa kọ́pọ̀ ju ti ó ń hàn ní gbangba lọ bá a ṣe fẹ́ fún mùsùlùmí nù àwọn ẹni retí wọn ti kọjá lọ bí wọ́n ṣe máa ṣe nù torí kí ni ń falẹ̀ torí ìgbàgbọ́ nínú ọlọ́run ọba wọn àti pé kí ni àti ìṣe nǹkan torí ìtọ́lọ́run ọba àti àfẹ́mọ̀sí àṣehàn tí a rí ni bàjẹ́. ó pàtàkì ní gbogbo wa. wa taqlilu a'malihim.

yóò yẹn títí di ìgbà tí alifajari bá kù dẹ̀dẹ̀ láti yọ rákà mélòó ló yàn kò yẹn ju méjì lọ. nínú ẹ̀bà wa wọn a máa gbọ́ tí ń pariwo tí ń sunkún ní sùjádà ìwọ ọba ìrìwọ̀ rẹ pè ẹnu mi ọ̀gbá láti sọ pé kó fún mi lálejò náà àní sáà má jẹun wọ̀ náà. má sì yà alájẹ mi má mi lé dáríjì mi ẹ̀ẹ́n pé wọ́ rẹ̀ láàá ṣe sọ̀nà àlẹ́ kàńtà kàmá àsìnáìtà àlẹ́ àlẹ́ ẹ̀ẹ́n tó ọyìn bó o ṣe yìnrà rẹ̀ ẹ̀ẹ́n tó ìwọ̀ imú wa bó o ṣe gbélé mi lórí táyì dáríjì mi ṣé ni tí gbogbo gbìyànjú rẹ̀ ó mu ní bíntín báyìí ṣé ni sẹ́ẹ̀rẹ́ ọjọ́ lójú ọ pàtàkì ah àwa ti ṣe eléyìí ti ṣe eléyìí kì í sì ti rẹ̀ ẹni rẹ̀. èyí gbogbo ògbìyànjú tó o bá ṣe ó wò ní bíntín báwọn ẹni retí máa ṣe وتقديم أعمال الآخرة دائما على أعمال الدنيا نعم iṣẹ́ tọ̀run ti wọ́n fi jèrè lọ́run ní gbogbo ìgbà wọ́n ma máa kọ́kọ́ siwaju síwájú iṣẹ́ ìtayé ìtí ọ̀fà nje ń jẹ wọn pàtàkì náà. رقة قلوبهم رقة قلوبهم وكثرة بكائهم على تفريطهم في حق الله تعالى ìwárìrì máa ń bẹ fún wọn nínú ọkàn ní gbogbo ìgbà wọn wá máa ń kún fún ẹkún wípé ìwọ ọlọ́run ọba àwọn ò tó látara báyìí ní tí wọ́n máa béèrè lọ́wọ́ ọlọ́run ọba ní gbogbo ìgbà ni pé sáforíjìn wá àforíjìn rẹ̀ là ń tọrọ nínú ọ̀sán tí wọ́n wọ́n ní ya man wasa'at rahmatuhu kulla shay ana shay'un fawasi'ni bi rahmatihi wọ́n ọba tọ́jọ́ wípé ìkẹ́ rẹ̀ ó borí gbogbo nǹkan. bíntì kan lèmi náà o nínú àwọn nǹkan tó dá mọ́tà jẹ́ kíkẹ́ rẹ kó borí gbogbo òṣèṣì mi torí gbogbo wa tí èèyàn bá ń tí ń wò wípé yes òun ti rí nǹkan ṣe yọjọra rẹ lójú tí máa tí ń jọra rẹ lójú kò ní ní ìwárìrì lọ́kàn láti máa bẹ̀rù wípé ọkọ̀ ṣùgbọ́n tó bá ń tí ń wò ó pé àti ah, ẹ̀mọ̀ náà bóyá ń tà ṣe bóyá ó mu kò mu kí ni tí yóò àmọ́ abẹ́ lọ́wọ́ bá ìwọ lọ́wọ́ bá sádàrí jìn sádàrí jìn yóò máa tọrọ ọ̀dárí jìn lọ́dọ̀ ọlọ́wọ́ bá ní gbogbo gbà ìṣesí wọn lélẹ́yìí. la'ala Allah la'ala Allah látara bẹ́ẹ̀ bóyá ọlọ́wọ́ bá dárí jà wọn wọn ò jẹ́ kíṣẹ́ wọn jọ wọn lójú. وكثرة الاعتبار والبكاء والاهتمام بأمر الموت إذا رأوا جنازة وما شيء ń ṣe wọ́n máa ń fi ṣe àkàrò fúnra wọn wọ́n máa ń fi ṣe ẹ̀kọ́ wọ́n dẹ̀ máa ń sunkún tó pọ̀ torí wípé wọ́n máa jẹ́ kí ọ̀rọ̀ kú kó àwọn lógún pàápàá tí wọ́n bá rẹ́ni tó kú tàbí wọ́n gbọ́rọ̀ ẹni tó kú tí wọ́n fẹ́ lọ sí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ní àkìrú zikra haadini lezat ẹ kún fún ìrántí abiadùnwó ta abiadùnwó kí ni abiadùnwó ń ó ní alimout ẹ máa kún ìrántí ìrántí kú ó ní fa innahu lẹ́mu. يذكر أحد في ضيق من العيش إلا وسعه وسعه عليه kí èèyàn bá wà nínú ìnira tó bá rántí pé á gbogbo ẹ̀ náà kò kúkú ju kú lọ nítorí pàtàkì ni wípé kíkú ọ̀ka dáadáa bá mi lọ́wọ́ ọkàn rẹ̀ ọ̀bàlẹ̀ ọ̀dẹ̀ òkú tó tó bá yẹ pé kú ni tó alhamdulillah ọkàn rẹ̀ ọ̀bàlẹ̀ lé lórí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọ àwọn àníṣọ́ bá jẹ́ pé nínú ọ̀rọ̀ tàbí ipò ńlá ló wà tí rántí ikú ní gbogbo ògbà yóò súnra kì kò ní í ṣe gàràgàrà ntọ́ ń ṣe àbí ntọ́ fẹ́ ṣe tí kú bá ká tọ́ba dé bọ́ ńbẹ̀ kí ló fẹ́ ṣe yóò jẹ́ kí èèyàn máa toṣẹ́ rẹ̀ fínífíní tọ́ba yẹ pé ọ̀wà ní ìnura àìsàn tọ́ máa ń ṣèrántí fún wọ́n máa ṣọ̀pọ̀lọpọ̀ istikpa wọ́n máa ṣe wòsíà wọ́n máa ṣe gbìyànjú láti jẹ́ wípé kí ikú ọ dé bá ọ nípò tó jẹ́ wípé ọlọ́run ọba yọ̀ lọ́sẹ̀ tó bá dẹ̀ jẹ́ wípé inú ipò dẹ̀kun náà lọ wà tọ́ bá ń ṣèrántí ikú ikú gbogbo gbà ò ní ṣe gàràgàrà ó ó bara rẹ níwọ̀ látara bẹ́ẹ̀ ìmọ̀ ṣèrántí ikú ní gbogbo gbà pàtàkì fọmọ pàápàá jùlọ àwọn tí wọ́n bá fẹ́ kíṣe sí àwọn kọjọ tẹ̀mí àwọn ènìyàn tó ti kọjá lọ ló fi jẹ́ pé ọgọ́rọ̀ ọgbà tí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bá ti ṣe kọ́mọ̀tà a ní ẹkún fún ìrántí ikú ẹ kírun bí ẹni tí ń kírun gbẹ̀yìn tí ò ní kí mi mọ́ tọ́ǹbá ti ń wọlé nínú irun rẹ ó ṣe fínífíní ó ṣe pẹ̀lú pẹ̀lẹ́kùtù ó pa ọkàn pọ̀ sójú kan náà pé tọ́ bóyá àti gbẹ̀yìn ní tọ́lọ́ ń bá gbélé bóyá ayé á fèmí pẹ̀lú àṣìṣe tí mo ti ṣe sẹ́yìn náà. أو تذكر الموت وسكراته وسوء الخاتمة إنجليزي أبي نعم نعم أو وسكراته وسوء الخاتمة حتى تزلزل قلوبهم وما شيء وما wọ́n máa kún fún ìrántí kú tàbí ọ̀kàkà kú tọ́kàkà kú bá dé bí ṣe máa ṣèyàn wọ́n wá máa páyà pípèsè ọgọ́ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ tí máa ń dojú ó nígbẹ̀yìn nígbà tọ́kàkà bá dé tí ìbá ṣẹni tó dúró déédéé dáadáa yóò sọ sọkúsọ tọ́ba bá sọkúsọ bẹ́ẹ̀ kú kọ̀ tán rẹ. àìmọye èèyàn tọ́jà yìí pé ọwọ́ nǹkan kékeré tí ń ṣe kò sí ilé ẹlẹ́bọ tí wọn ò ti wú lọ kò sí gbẹ́rẹ́ tí wọn ò ní ti sá àfàdé ó ní kó wọn sá ti yè etígbà tó ń yè lòun rẹ́sìn ṣe àhánálá mùsùlùmí èrò bá wọn. ìròrí mùsùlùmí ni pé àá tọ́ba jẹ́ pé eléyìí fẹ́ làkú lọ o kọ́ ká iṣẹ́ rẹ̀ mọ́ mi lọ́wọ́ ìtí ọmọ jẹ́ lógún nù ìtí ọmọ jẹ́ lógún nù torí wípé kí ni kò mọ̀ bọ́yá èyí tó ń wà nù rẹ̀ ìtí parí ẹ̀ ìtí parí sí òun. ziyada tún ti tọwọ́ bọ̀. látara gbogbo ohun a ti kà síwájú yìí tọ́jẹ́ pọ́ pamọ́ fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run ọba dẹ̀ ṣe gbogbo wa bákan náà lórí rẹ̀ àtolówó àtẹntíòní àtẹntọ́wàǹkò àtẹntáǹsẹ̀ polówó lé lórí àtọkọ àtaya àtọmọ àti bàbá ọlọ́run ọba ṣe ní bákan náà láàrin gbogbo wa látàrí ilé àwọn ẹni rẹ tí wọ́n ti kọjá lọ wọ́n máa ń rẹra wọ́n ń lẹ̀ wọ́n èyí ṣẹni tí máa ń ṣègbéraga. humility kẹrẹra wọn lẹ́ra ah! á. torí pé kí ni wọ́n mọ̀ yìí pé ńgbà tọ́lọ́run ọba ṣe ní bákan náà láàrin gbogbo ẹ̀dá pẹ̀lú ilé ilé ni wọ́n á ní gàràgàrà ẹnìkan lórí ẹnìkan ikú ti tálákà òkú wọn náà lọ́wọ́ òkú ti tálákà lè yẹn ju ìtọ́ olówó lọ olówó lè máa sáré ká kò fẹ́ kú nínú owó rẹ̀ kó ṣe tí kó ṣe tí òfin ní tàn rí ṣùgbọ́n tálákà kálọ̀ gbádùn tọ̀hún báàbá gbádùn tìbí kọ́lọ̀ mọ́sáàbí tọ̀hún dùn à ló ti mọ́kàn ló ti jẹ́ pé ọgọ́rọ̀ àwọn tí wọ́n ọlọ́run ọba jogún àlìjẹ́nà fún àwọn aláìní ni ó kéré nínú ọlọ́rọ̀ tí ó rọra àlìjẹ́nà wọ̀ torí pé kí ni kó tó sọ̀rọ̀ mọ́ ọlọ́run ọba yóò dìbò ọba lùlùlùlù tí ó rí pé kọ̀ yí ọmọ yóò wà ní pé tó ń gbà fọlọ́run ṣùgbọ́n tálákà tí nǹkan kan kan bá ti ṣẹlẹ̀ ọgbà fọlọ́ ọ̀nà lẹ́sẹ̀kẹsẹ̀ ló fi jẹ́ wípé ìbínú ọlọ́run ọba lórí tálákà tí ń tún ṣẹ lọ́run ọba á ọmọ ń peléke ò ní nǹkan kan kàwé kó o tún fi sọ́mọ́ lọ́run ọba òtún wá òtún sáyà kókó nàkì ní ẹrú ọlọ́run ọba kan ọwọ́ àṣẹ dáwà ní nàìjíríà láti Saudi láti airport ni wọ́n ti ń gbà lójú bọ̀. orí odò fúnni tí ìwọ àlùmọ̀ṣọ́ wọ́n ní kí ló ṣẹlẹ̀ wọ́n ní kò sí nǹkan kan wọ́n ní bó ṣe máa ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́kan náà ìgbà tó yá torí ibi tí ń lọ ọbọ̀ lẹ́nu mọ́tò ọ̀kadà ló gbé èyí ò gan náà báwọn ọlọ́kadà ń ṣe ń gbé ká ọfẹ́ wò yí pé a àbámalélé ọ̀rọ̀ àwọn èèyàn nú móòlù ẹ̀ àti ọkùnrin àtobìnrin bí wọ́n ṣe sí wọn bí ẹja ó láwọn òlélẹ̀ kí mo kí ló ṣe wọ́n wọ́n ní wọ́n ń lọ ó ní àhánà mo rọ̀ áàdì àyà àní kọ́mọ̀ntì lélẹ́yìí tí máa ń ṣẹlẹ̀ gbogbo wa ah, ibi tí wọ́n sọ kalẹ̀ sí ìjẹ́ kó sí omi báyìí omi ò jáde wọ́n ní wọ́n pọ́ǹpù omi ibi tí wọ́n ti ń pọ́ǹpù omi wọ́n múná lọ. ọ̀rọ̀ àdàkẹ́ àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ tó rí ládùúgbò rẹ̀ ẹ̀yin ọlọ́ skul ni wọ́n ní strike wà. Ah, ọwọ́ ajókòó bó ṣe dé mọ́ṣáláṣí wọ́n ní kó ṣe wáàsí àwọn oníwàásí ti dira rẹ̀ ó ní wàláhì làzim ibi tóun ti ń bọ̀ gbogbo nǹkan ló ń ṣiṣẹ́ òun ò gbọ́rí láyé òun pé ń múná lọ omi ń jáde gbogbo ilé ẹ̀kọ́ ní ń ṣiṣẹ́ mọ́tò tó lówó ń gùn tálákà lè bọ́ ọ̀tà kó ná ogun bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo ata hajj àwọn mọ́tò tí ní four million ní nàìjíríà ọba ti bọ́ sábà pé haram haram haram ọ̀rọ̀ ra káàkiri sínú rẹ̀ ni èlé lọ́sàn-án rẹ̀yálẹ̀ rẹ̀yálẹ̀ méjì. alọ́dù ìtítà olówó oúnjẹ ló náà ń jẹ atọ́kan náà là ń jọ ń wọ̀ nkankan. ó ní gbogbo eléyìí gbádùn yìí òun fi í lẹ̀ láti wá ṣètò lọ́hùn ọba lára yín níbí pé kóun ó pèpè kóun ó mọ̀ tàkú sídìí ìgbádùn torí pé ọlọ́run ó bì òun léèrè pé kóun ó wá jíṣẹ́ ẹ̀yin wá wà ń bí nǹkan kan ò ṣiṣẹ́ tẹ́ ẹ̀ bá tún wá sin lọ́wọ́ ọba ẹ jẹ́ ìyá àtàyè ẹ jẹ́ tọ̀hún. sọ́yìn ayé o tún ṣe gbìyànjú bó ṣe gbádùn lọ́rùn sọmọ pé double lose nù. bẹ́ẹ̀ náà ni olówó tí ń bá ń ṣègbìyànjú tójú ọ̀nà ẹ̀sìn tí ń páyà ọlọ́run ọba ọlọ́run ọba fẹ́ràn ká ṣe dáadáa o ṣùgbọ́n ẹni tó lọ́rọ̀ tàbọ̀ wà ń pò tí ń tún wá ń ṣe dáadáa ọlọ́run ọba máa ń fẹ́ràn rẹ̀ ìfẹ́ rẹ̀ tún máa ń pelékele lórí torí ẹni tó lọ́rọ̀ tó wà nípò ó ṣọ̀wọ́n nínú wọn tí ọ̀sẹ̀ jẹun tí ó ṣe bísìnlá ṣùgbọ́n ẹni tí ò rí jẹ ẹnì bọ́lá bísìnlá tó ń ṣe láàárọ̀ ẹni tọ̀tún ó fi dúró ọlọ́run ọba fi sọ pé ìnnẹ̀lì ìnsẹ́nà. láyàtọ̀gọ̀ aráhà stagna ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ń kọjá àlà lórí gbogbo nǹkan ìmọ̀ ọmọ ń kọjá àlà kìí fẹ́ tẹ̀ lófin òfin ọlọ́pàá tóró wò kí need gbogbo nǹkan ló ti ní tán ẹni tó wà nù ọ̀rọ̀ sísin ọlọ́run ọba kìí sábà torí pé big deal tí ì bá ṣe ẹni bá fún ló fi jẹ́ pé ìfẹ́ ọlọ́run ọba lórí ẹni tó lọ́rọ̀ tí tún wá ń táyà ọlọ́run ọba yìí máa peléke bó ṣe jẹ́ pé ìbínú ọlọ́run ọba lórí ẹni tí ò ní kò tún wá mọ ọlọ́run pẹ̀lú àìníhùn náà àdánwò ńlá ni kọ́nà wọn yà ọ́ bẹ́ẹ̀. Ah, one of the traits character traits of the righteous predecessor is making sure that everything every devotional act embarked upon is done to seek the good face of Almighty Allah and Allah alone. In seeking knowledge, the main essence of seeking knowledge is to practice it in order to seek the good face of Almighty Allah. It is not to be haughty with it or to, be, to feel proud with it. And that is why the Prophet ﷺ said, do not seek knowledge because you want to raise yourself over and above others. Do not seek knowledge because you want to obey the ignorant one. Seek knowledge for the sake of Allah subhanahu wa ta'ala. For whosoever seeks knowledge with intention of being haughty or feeling over and above others, Allah subhanahu wa ta'ala burns him or her in hellfire. Billah. Despite the fact that the righteous predecessors are full of making sure that whatever they do in devotional acts is for the sake of Almighty Allah subhanahu wa ta'ala, after following the tradition of the Prophet sallallahu alaihi wasallam, they are always full of fear of show off. Because one of those things that negates one's devotional act and make it void is show off. Allah subhanahu wa ta'ala says, Allah, the deen al-khalis, sincerity in devotion and making sure that whatever you do of any of the devotional acts is for the sake of Allah subhanahu wa ta'ala alone is paramount. Not only that, right footsteps of righteous predecessors enjoins us to have respect for symbols of Almighty Allah subhanahu wa ta'ala and its, and its sanctity. Must timing of Salat, dress codes of Islam, ways of practicing things in Islam. These are sanctimonious to every Muslim. Consequently, every Muslim should have respect for all these acts. Respect for houses of worship, respect for dress modes of the Muslims, respect for the timing of Salat, respect for devotional acts. As disrespect for all these tantamount to disrespect for Islam. And disrespect for Islam means disrespect for the Muslims. Whosoever disrespects Islam and the Muslims, Allah abases such a person. And that is why we are seizing the opportunity to call the attention of the authority to certain acts that took place some few weeks ago. And what was this act? It was rumored that Boko Haram are coming to strike in Lagos. And the targets or the date of their operation will be mosque in the government establishment. Subhanallah. This is audacity in falsehood based on arrogant and compound ignorance by the authority by the security agents. We have mosque in police barracks, mosque in army barracks, naval barracks, Air Force barracks, police barracks, immigration barracks, and even custom barracks. We also know that the targets of those who call themselves Boko Haram are the law enforcement agents. This never made the authorities to stop the worship in the mosque in this barracks. To now insinuate, you know, insecurity for destruction of mosque in government establishment in Lagos, wallahi, it is injustice. Injustice to Islam, injustice to the Muslims. And the only way to reverse this injustice is to rebuild this mosque because it is a slap on the face of the Muslims. The authority should retrace their steps and do their best to reconstruct this map. If it is true there is security information that calls for stringent security measures to be taken, it is not the destruction of mosques that is the way out. As if that was not enough, another slap on the face of the Muslims is the legislation that Muslim girls must not wear hijab in government schools. It did not stop at that. Even the girls who, out of fear of Allah, decided to wear it outside school premises, they were forcibly removed from them. Subhanallah. This is trespassing the reasonable limits of Allah. As if that was not enough, the Muslim students were, are now being denied of observing their salat in the school, which is, was quite contrary to what used to be in operation in these various schools. And that, and that, and that. That Muslims must stop slaughtering Eid al-Adha sacrifices in their various homes. Rather, they have to go to the abattoir. We have not known the reality of this, but if the issue of mosque could be taken with impudence, with impunity, and that of removal of hijab can also be taken with impunity if worse than that is insinuated against the government. There is no one to doubt it. But the government should understand one thing. Muslims are law-abiding people because the deen of Islam states clearly that you must not raise arms against constituted authority. That if the authority trespasses the reasonable limits of Allah, you give them good advice, admonition. If they refuse, appeal to Allah subhanahu wa ta'ala to take vengeance for you. But Alhamdulillah also, this is what they, are, they call their democratic setup. We call on our brothers and sisters who are lawyers to do their best to fight these within the reasonable limits of the existing law. May Allah assist them. Meanwhile, every Muslim, wherever you may be, whether in Lagos, Ansar, or outside Lagos, you must regard it as your concern, in your supplications, in your sujood, in your kunut. Remember, may Allah guide the people in the authority to the right path on these issues and other issues. But if Allah decided not to guide them, may Allah assist us against them in a way that they will not be impediments to the deen of Allah subhanahu wa ta'ala. That is not the only thing. As Muslims, the righteous way of our predecessors is that you love good for everything. When you see anyone in a state of stress, you make it a matter of concern for you because every creature is a member of Allah's family. Doing good to any creature is doing good to Almighty Allah subhanahu wa ta'ala. Harming any creature is earning the way of Allah subhanahu wa ta'ala. It is also imperative as one who wants to follow the path of the righteous predecessors to make sure that your private life and public one are in agreement with the ways subhanahu wa ta'ala as legislated. It should be done in a way that your private life should be better than your public life in submission to Almighty Allah subhanahu wa ta'ala according to the dictates of Sharia and not feeling important with whatever good deed you are brought forward. That is, as much as possible, underestimate your good deeds. With such underestimation, you are propelled to be more humble and to ask for Allah's mercy and to seek His forgiveness. It is also imperative on anyone who wants to follow the path of the righteous one to do to exact conscious and concerted effort in struggling for hereafter, not making this world, the life of this world, the struggle for the life of this world alone, your goal or target. Make sure that whatever situation you find yourself, you seek the hereafter in it. Allah subhanahu wa ta'ala has been very categorical about it. Allah subhanahu wa ta'ala says, "What فِي مَا أَتَاكَ اللَّهُ دَارَ الْآخِرَةِ Seek with whatever Allah subhanahu wa ta'ala has granted you. Is it wealth? Is it intelligence? Is it knowledge? Is it means? Whatever. Is it position? Use it to seek the good face of Allah subhanahu wa ta'ala in the day of judgment by being just, by expending it in the proper way. وَلَا تَنْسَ نَسِيبَكَ مِنَ الدُّنْيَا Do not forget your own share in the life of this world. وَحَسِنْ كَمَا حَسَنَ اللَّهُ إِلَيْكَ Do good as Allah has been good to you in whatever he has granted you. وَلَا تَبْغِثِ الْأَرْضَ فَسَادٍ Do not seek corruption on the surface of Allah's heart. For Allah does not love a rebellious one who spread corruption on his land. That is not the only thing. Ah, for anyone who wants to tread the path of the righteous ones must always feel for others in such a way that one should reflect as much as possible on life after death. Reflection on the life after death calls for one accounting, making sure that you assess your deeds while you are still alive. Whatever you are doing, are you doing it in obedience to Almighty Allah subhanahu wa ta'ala? Are you doing whatever you are doing in line with the teachings of the Prophet sallallahu alaihi wasallam, whatever devotional act you are bringing forth, are you doing it to seek the good face of Allah and Allah alone? This is very important. And making sure all the time that your private devotional acts and deeds are in no way, you know, less or in no way contrary to what you demonstrate in the open. Because the Prophet ﷺ said, in the day of Qiyamah, some people will come with a lot of good deeds. But Allah subhanahu wa ta'ala will not make them benefit from these good deeds. Allah will throw them back at them. Why? The main reason was that when they are in private they go to any length in disobeying Allah subhanahu wa ta'ala. But when they are in public, they try to maintain a decent look, which is contrary to their real nature. This is hypocrisy, which Islam forbids. Because of all these which we have said, any person who is treading the path of the righteous predecessors is always humble Humility is one of the important traits of the righteous one. Because as you rise in goodness, you do not see your effort as being the source, rather the mercy of Almighty Allah subhanahu wa ta'ala. It is not as if, as though you are special. It is the special favor of Allah subhanahu wa ta'ala. Because La hawla. There is no any effort for anyone to exert himself to do good. Wala quwwata. There is no strength for anyone to abstain from evil. Illa billah. Except by the special mercy of Almighty Allah subhanahu wa ta'ala. As one who is following the traits of the righteous one, you are always humble and taking into cognizance that every goodness you are able to put forward is by the special rahmah, favor, mercy of Almighty Allah alone, not your effort. Being thankful to Him requires you to be what? To be humble. As a teacher, Allah subhanahu wa ta'ala may give you a special understanding a better one than any other one. It's not as if you are better than others. No, it is just because Allah subhanahu wa ta'ala has shown his mercy on you. How do you reciprocate being humble and in, this, in practicing this and in calling people to the truth? As a rich person, whom Allah subhanahu wa ta'ala has bestowed riches upon, Wallah, if you reflect seriously, you find people who have exerted more effort than you. But Allah subhanahu wa ta'ala has granted them. Because of that, it is just a special favor and rahmah of Allah subhanahu wa ta'ala. To be thankful to Allah, you don't have to look down upon others. Rather, you have to be compassionate to others and exhibit humility. These are some of the traits of the righteous predecessors, because of this trait, Allah subhanahu wa ta'ala made everything submissive to them. And Allah subhanahu wa ta'ala made the life easier for them. If you want an easy life, the easy life is the one that is blessed by Almighty Allah. We just have to follow the trait. When we follow the trait, the way Allah subhanahu wa ta'ala raised them, honor them, Give them recognition, unity, respect. Allah subhanahu wa ta'ala will shower the same mercy on us. May Allah make it easy. Now, Now, inshallah al because of our class with our sisters, we will stop here. Inshallah al despite each effort, whatever effort one put forward as a believer, one of the traits of the righteous predecessors is that they are still very repentant and they are full of asking Allah forgiveness. Gbogbo bí wọ́n ṣe ń gbìyànjú tó tó jẹ́ wípé téèyàn bá rí àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ṣe tí ò dẹ̀ sí irin tó tó bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ò ní electricity wọn ò ní pipe bomb water oríṣiríṣi àwọn ìgbádùn tó wà fún wa nísìn kò sí fún wọn ṣùgbọ́n tá a bá ríṣẹ́ tí wọ́n ṣe àfi bí ìgbà tó jẹ́ wípé màláìkà ni wọ́n lórílẹ̀ wọ́n èé ṣe abarapá bíi wa tó ń tí gbogbo gbìyànjú tí wọ́n ṣe wọ́n máa ń wò ó ní wípé àwọn ò ṣe tó wọ́n máa ń bẹ lọ́wọ́n ọba ní wípé kọ́ dáríjà wọn ọwọ́ bíntín táwọn lè ṣe nì wọ́n lọ́wọ́n ọba mọ́sà di pípọ̀ mọ́sà di pípọ̀ pípọ̀ tọ́lọ́wọ́n ọba sọ́dà ó wípé obìnrin ayé ràn wọ́n lọ́rùn ó wá jẹ́ kí wọ́n rí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn nǹkan ṣe tó jẹ́ pé tá à ń bá ń kàtà àwọn ẹlòmíì bí ibà ṣe rí pé senate chain tí wọ́n gbà wá á sọ pé kò lè jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ torí pé kí ni wọ́n rọra wọn fọlọ́wọ́n ba ọlọ́wọ́n ba wá rọ gbogbo ntọ́da fún wọn pé kọ́ máa sìn wọn kọ́lọ́wọ́n bá mọ́sá sí ọlọ́run fáwọn سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والصلاه والسلام على اشرف المرسلين محمد صلى الله عليه واله وسلم question bí ṣe méjì mẹ́ta ó pàtàkì. mo ní first one ni nípa ẹni pípé ète pé kò sí ní fún mùsùlùmí which we all know but mo máa ń gbọ́ tó máa ń sọ bóyá date ni mi ò mọ̀ sọ mo fẹ́ verification pé anabisa islam sọ pé ogun jíjà ète ni that's one then the second one ni lórí ti mosque ti aláwùsá but I was fortunate wípé week tó ṣẹlẹ̀ mo wà ní aláwọ̀sá so mo bàtà kírun tán so the brother the brother that led the solat ó wá ń ṣe àwọn explanation kan lórí àwọn comment kan lórí ìgbésẹ̀ yẹn so I think he is a public brother so ó wá encourage wa just as you did pé ká tara fún irú nǹkan bẹ́ẹ̀ yẹn pé then àwa tí àwọn tí ọlọ́run bá fún ní ipa pé kó gbé àwọn ìgbésẹ̀ gbé but sí jàgídíjàgan so but àwọn nǹkan tí mo wá gather from the whole situation was that government àwọn ní pé one àwọn mosques yẹn wípé àwọn tó ń ṣe bí wáàsí níbẹ̀ wípé Islam tó ń preach nínú àwọn mosques yẹn wípé ó contradict pé so is a threat they saw it as a threat Maybe Islam intolerance and things like that tí a mọ̀ which I know some brothers don operate ní àwọn mosque tí ó wà lára and around time. Ṣé òdodo ni pé bí wọ́n ṣe ń ṣe nìyẹn lóòótọ́? I know some brothers which I know their position on some issues. Tí mo dẹ̀ ṣe é pé nínú wa náà àwọn èèyàn náà wà aware of something which I know they are the brothers that stays around tó ń ṣe àwọn activities ní dẹ̀ yẹn. Ṣé àwọn tí wọ́n lè ń sọ lóòótọ́ yapa? according to because àwọn issues kan ti ṣẹlẹ̀ rí sẹ́yìn lórí àwọn figures yẹn that's àwọn ẹni tí à ń sọ yẹn so i think that was the first one làwọn sọ pé is a threat pé boko haram kìíní pé bóyá bí boko haram lectures lọ́n ń sọ so ọwọ́ ni pé then secondly just justification tó wá game is that wípé àwọn structures yẹn wọ́n sí nínú master plan so those are the two things so mo so mo wá fẹ́ ni is that a justification in the first instance based on lectures on àwọn. tó bá yẹ pé ti lectures tí wọ́n ń give o yẹn ó rọrùn láti stop kì í ṣe àwọn mosque yẹn nìkan la ti máa ń rí àwọn èèyàn tó jẹ́ wípé ráàyè wọn ó máa ń kọjá àlà níbi ìsọ̀rọ̀ fún àti bí ìṣe sí. <clears throat> kì í ṣe ẹ̀kọ́ ẹ̀sìn ó ní pé ká demonstrate àbí bẹ́ẹ̀ kọ́ bọ́dà aláwọn ìmáàmù wọn jàǹkàjàǹkà tí wọ́n ń lead demonstration wọ́n dẹ̀ lead ẹ̀ lọ́sọ̀lá wọ́n dẹ̀ encourage wọn bẹ́ẹ̀ ni wọn ò ṣe àwọn mọ́ṣáláṣí wọn kan kúkú ṣe ọmọ orí bíbẹ́ kìí ṣe lóògùn orí fífọ́ tí wọ́n ní kò sínú master plan okay master plan yẹn ó wọ́ gan nìyẹn tó bá fi jẹ́ wípé master plan kò kò consider torí nǹkan kan sì kọ́ mà lẹ́kọ̀ọ́ dè mí èkó lè má bìkítà èkó lè tẹ̀ǹkì nǹkan lò but Islam yìí jẹ́ main factor tí wọ́n fi ń yan olórí wọn lẹ́kọ̀ọ́ ẹni tí ó bá gọ́fúnà o lè sọ anything láàrè kó àwọn òbíkítà àwọn òṣèkínní bọ̀ tó bá di wípé ọ̀rọ̀ fẹ́ di wípé ká dìbò fólórí wọn ó jù pé ṣé mùsùlùmí ni ṣé bí ló fà á tí wọ́n fi lọ́ọ́ fawó kọ mùsùlùmí yọ tá a mọ̀ wọ́n máa tẹ̀tẹ́lẹ̀ ọgọ́rọ̀ a mọ̀ wọ́n tó máa wọ́n kọ ìtẹ́lẹ̀ gbàtí ìbò ń bọ̀ wọ́n fawó kọ iyọ̀ kí wọ́n gbà sọ pé mùsùlùmí ni wá o àbí tí ò bá wá sí nínú master plan tẹ́lẹ̀ ṣé kò ṣe accommodate nínú master plan ọgọ́rọ̀ canteen cafeteria bí tá a ti máa jẹun níbi iṣẹ́ kò sínú master plan ní ìtẹ́lẹ̀ sọyìn ọ̀lẹ́lá bí ebi ti inú bó ṣe jẹ́ pé a gbọ́dọ̀ a gbọ́dọ̀ ebi tẹ̀mí gan wàláhi lazim ìwọ rẹ̀ ní pípé ó pàtàkì ju tẹnu lọ nígbà míì ṣe rí àwọn àròrí yìí ìròrí tí ìròrí ni ṣàǹṣàǹlá tún ṣe pàmìyà tó jẹ́ pé tí olórí bá ti gbà kí àwọn tí wọn ò ní